Elédùmarè bless me with money ó ti ẹyin Starboy go bless you with money ó torí pé kí ni torí Elédùmarè náà bless wa pẹ̀lú bọ́dì náà ni Elédùmarè ó ṣe dáre tó dá mi lóbìnrin tó dá mi láwọn ara rẹ̀ tí mo ṣe rẹwà báyìí tí mo fọ́ ìbá tó tún wá fún mi lẹ́bùn tí mo ṣe kí ni tí mo tún sọ̀rọ̀ yé lórí amóhùnmáwòrán Orísun alihamdulilayi kò easy <laughs> ṣọ́sọ́ fẹ́ kò easy kò easy you know kí n lé téńté báyìí tó dẹ̀ ń wò mí yéèbà mo kí káwọn sí orí gbádùn orin tá a ṣẹ̀ mú tán yẹn Saka by Wizkid àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Orísun estate ṣó ti do ní ara rẹ̀ o ti mọ̀ pé àrìnkẹ́ láéláé mi ì lè mí sí ẹ̀ ìwọ tó bá ń bẹ tòmí tó máa ń tó máa ń tó máa ń tẹ̀lé tòmí gbogbo àmọ́ pé ah, àyíkẹ́ ò lè mí sí láti má ṣe kíni láti má mẹnuba Orísun estate ṣé ti do nílé ara rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ ǹjọ́ nítorí ọ̀nà ta ló sọ fẹ́ pé wọ́gbọ̀n ò lè kọ́lé ah, ah, àmọ́ bá ṣe ń ṣe now you know that day dádì afẹ́rẹ́ round out irọ́ ni o handout yẹn two thousand naira ni o àmọ́ bá ń sọ pé dáàdi five k ni kò sẹ́ni tí ò ń ṣe èmi gan ṣe <laughs> dáàdi mi tẹ̀ má lọ màmá mọ̀ pé ẹ́ àyíkẹ́ ti gbá mi irọ́ ọdẹ èṣì àwọn kan ti ṣe rí oṣù ọ̀pá gbogbo ẹ̀yọ́ ọ̀dọ́ ẹ jẹ́ kí tí wàá ṣiyin létí wo má gọ̀ rárá má lọ nà gẹ̀rẹ̀ sórí ẹni tó bá sùn ló máa ṣe kí ni òun ló máa sùn bá a ṣe sùn lórí Orísun Orísun dẹ̀ ló wà o gbọ́dọ̀ máa sùn jọ sórí inú owó yẹn tó bá wọn rántọ́jú ẹ̀ ní ení èjì ẹ̀ta ẹ̀rin láàárín oṣù méjì ìwọ gbọ́mọ ah, ah, àmì tá à ń nà nà ọ́ gbàgbé pé bóyá mi ní kó lọ máa gbowó lọ ọkùnrin mi ní kó máa lọ máa tẹ́rẹ̀ ẹ̀lẹ̀ fáwọn kan tó wọ̀ tí ọ irọ́ láéláé àmọ́ àná ah, èlò oṣù tá a bá calculate iye tá à ná lọ́sẹ̀ lóṣù ẹ̀yin gbọ́ àwò pé ó ti tó ra Orísun Estate ṣé ibi mo ṣe máa ń polongo Orísun Estate yìí kò yọ ẹ̀yin ọ̀dọ́ sílẹ̀ o jọ ń torí Ọlọ́run ìwọ gan lè dorí àti irú ọmọ twenty four twenty three twenty five tó yẹ pé ah, àwọn gan wọ́n ti ń de nǹkan mọ́lẹ̀ wọ́n ti ń kọ́lé ní gidi jọ kí ló ń dúró ṣe wó tara ṣàṣà ìwọ náà bá wa nípìn nínú oríire ńlá yìí torí oríire ńlá lórísun estate o bí mo ṣe máa ń sọ tó o bá nílé lórí wò kò sẹ́ni tó lè ruga sí ẹ ìwọ gan ti di landlord nìyẹn o ti di landlord ẹ̀yin bàámi màámi náà ah, ah, ẹ jọ ẹ tíráyì ṣe ń gbọ́ ẹ má jẹ́ kó dọ̀ọ̀la káwọn ọmọ wa máa ṣépè fún yín aláwọn ẹlòmíì tó jẹ́ pé àwọn ọmọ wọn báyìí wọ́n gbé èbú yẹn ṣépè níwé ẹjọ́ nítorí ọlọ́run kí làwọn bàbá ìgan wa láyé wa ṣe wọn ò jogún nǹkan kọ́lẹ̀ fún wa mi ni kó má flex o irọ́ flex o àmọ́ bó ṣe ń flex máa tún ṣe kí ni máa tún fọpọlọ sí jẹ́ kí inú àwọn ọmọ ẹ dùn jẹ́ kí inú àwọn ọmọ ẹ máa dùn máa ní yes i am proud of my mommy i am proud of my daddy kí dẹ̀ ló lè mú wọn sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn tó o bá ṣe nǹkan gidi fún wọn kán jogún bá nǹkan gidi ṣé orin má sọ pé ok ó wà nílé ó ti wò pé wà Orísun ẹsẹ̀ tó sọ mo ti ra ayọ̀ kan náà mo ti wo o lè ra wa tún máa investment ni má jà parọ́ tàn ra wa èyí náà mọ̀ pé ilẹ̀ biggest investment ni tó bá ń wọ ẹgọ́ lè decide láti tún gbé gbàgbọ́ mi ó ti yí ẹ má jẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ ìwọ náà tara ṣàṣà kó o bá wọn nípìn nínú Orísun estate ẹ náà mọ gbogbo ta tẹ̀dó sí Ifọ̀ Ṣìmáwá Ìbàdàn Àbújá òṣogbo ìbẹ̀júlẹ́kì ìlọrin lọ́lọ́pọ̀ òjọ̀kan ẹ̀dẹ́ wo ibi tó bá mú ẹ̀ ibẹ̀ ló máa mú sí báwọn gbé gbá ọpẹ́ nu ọdún yìí wo àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú àṣekínni àdòdìndì ìwọ náà dorí ní ara rẹ̀ mi lè sọ ju bí mo ṣe ń sọ yìí lọ mẹ́lẹ̀ ó ti yẹ kó pé tèmi rẹ ẹ má gbàgbé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò mo sọ fún yín wípé ah event ńlá kan tí mo fẹ́ fi wọ̀nyí ó ní agbára event ńlá ni o torí event tẹ bá ti ráwọ gómìnà tẹ́ ẹ rí deputy governor tẹ́ ẹ rí àwọn commissioners tẹ́ ẹ rí àwọn senators ẹ ti mọ̀ pé ìvẹ́ǹtì tó yá yìí ni ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé lórí Orísun <laughs> ẹjọ́ ẹjọ́ tẹ̀gàn ní ẹ̀ tẹ̀gàn ní kí ló ń ṣe ń bẹ̀ yẹn gan tẹ̀gàn ní kí tiẹ̀ ló máa ń ṣe wọ́n ẹ̀yin náà ti mọ̀ pé Ọlọ́run gbé fún wa àwa gan mọ̀ pé yes Ọlọ́run gbé fún wa a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbogbà kó túbọ̀ máa ṣe kí ni kó túbọ̀ máa gbé fún wa ayẹyẹ tí mo fẹ́ fi wọ̀nyí ọdọọdún ló máa ń wáyé ní Ogun State ìyẹn ní Abẹ́òkúta ẹ̀yin ọmọ ẹ̀gbá ṣẹ́ wà <laughs> ẹ̀yin ọmọ ẹ̀gbá bá wà tó bá níṣẹ́ wà wá ní àwà bẹ́ẹ̀ ni bá wà mi ì fi bẹ́ẹ̀ you know bọ̀ ẹ bá mi manager mọ̀ pé mọ́ mi tó bá ń wò mí lé bá mọ̀ pé à ah, àyìnkẹ́ yé amákalẹ̀ ọmọ yìí o kò gbédè ẹ má bínú mo sì ń kọ́ lọ́wọ́ ni tí bá kan tán màá máa fún yín máa rán ẹ̀gbá bíi <laughs> bígbà tí mò ń jẹ láfú ó ti yé yín ọdọọdún ni African Drum Festival ló máa ń wáyé àmọ́ tọdún ìtúyàtọ̀ Hmm. ẹ bi mí pé báwo ló ṣe yàtọ̀ tọdún yìí tún yàtọ̀ orísun àwa gan adẹ̀ ń bẹ́ńbẹ̀ á dúró tán ní adúró rẹ̀ tó bá tètè wá orísun wọn máa yọ̀ mọ́ wa lọ́tún lọ́sìn ó yẹ à ẹ wá rí ibi tó ti máa dún máìkì mọ́ wa lọ́rọ̀ ẹjọ́ a gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ a gbọ́dọ̀ wọn lórí orísun kẹ́yìn náà wọ́n kè ọlọ́run ṣe bẹ̀bẹ̀ ní ayé wa ok ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ lónìí ó ti ẹ̀yìn lónìí ti African Jump Festival èwo ètò ètò ńlá ni ètò yẹn ètò tẹ ẹ àwọn governors tẹ ẹ àwọn commissioners all over the world àwọn òyìnbó gan wọn máa ń wá látòkè òkun láti wá bá wa wo láti wá bá wa ṣayẹyẹ African Drum Festival tọdún yìí ọ̀nà méjì ló pín sí àmọ́ lẹ́ni mi tẹ̀lé sọ́tọ̀ fún yín tó bá tún ti di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ máa tún láǹfààní láti wo apá kẹjẹ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí mo máa fi wọ̀nyí ni hmm, wọ́n ṣe ọdún àdìrẹ tẹ́ ẹ bá worí mi fún gbogbo ẹ̀yin ọmọ tó bá bí ní irú àwa yìí sí nineteen sixty lọ bí wa àwa dé <laughs> àwa dé ayé báàdì rẹ̀ ló ṣe ìwọ tó bá doubt pé kí ló ń jáde rẹ̀ kí ló ń jẹ́ kàǹpálà tó bá wo fìlà orí mi you know àdìrẹ ló ń jẹ́ Kampala. ni ó ti yí ẹ tó bá dẹ̀ tún wo star yìí abẹ́tí ajá ló ń pè ó <laughs> abẹ́tí ajá ni wọ́n pè àwọn baba ńlá kù bàbá bàbá wa kọ́ ti mú gbogbo ara ilé ayé ìtàn tọ́ba ẹ̀ tí wọ fìlà. Hey! tọ́ọ̀bà etí wọ fìlà tọ́ọ̀bà etí wọ fìlà abetí ajá yìí ìmúra wọn incomplete ní pẹ́ẹ́nọ́dẹ láwọn yáyáyá wa aṣọ òfì aṣọ òkè gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ abetí ajá ni wọ́n pele adìrẹ ok wọ́n wá ṣe wọ́n launch adìrẹ tó o bá lọ sábẹ́kúta ń sìn tó o bá fẹ́ rí adìrẹ adìrẹ abẹ́kúta tó yẹ pé wọ́n ti fòǹtẹ̀tẹ̀ wọ́n kọ́kọ́ lọ wọ́n lọ gbabi tó ti máa fi òǹtẹ̀tẹ̀ wípé ókè o adìrẹ yìí o láti abẹ́òkúta ni so a kìíní ẹ má gbàgbé mo ní méjì ni African Drum Festival pín sí apá kìíní ni ti àdìrẹ yẹn èdè wo àwọn olùmọ̀ọ́ká lọ́lọ́kọ̀ òjọ̀kan wọn bẹ àwọn bíi Mr Latin Yomi Fash àwọn ẹ wo mi tẹ́lẹ̀ dárúkọ wọn ti pọ̀jù Mr Latin Yomi Fasho dádì wa Shefiu Alao àwọn gan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé wọ́n wá yẹ ayẹyẹ yẹn sí ó tètè wá níbi kan tó jẹ́ pé ìgbà tí gọ́vnà your excellency sir gọ́vnà Amosu tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n máa tún ṣe àfihàn pé ókè bó ṣe fòǹtẹ̀lú àdìrẹ Abẹ́òkúta ẹ̀wò ó ga jù wọ́n tún ṣe stage performance fún ẹ̀wẹ̀ má sọ pé Àyìnkẹ́ ó tún ti dé pẹ̀lú kó máa dẹnu ẹ̀ mọ̀ pé mi ń dánnu confam ni mo máa sọ fún yín kò kí n ṣe fake ẹ jẹ́ ká lọ wo bí wọ́n ṣe ṣe gbogbo ètò African Drum Festival tapá kìíní títọ́ ti ṣe ti àdìrẹ ó ti yẹyin Kampala ẹ jẹ́ ká lọ wò tá a bá padà dé ètò ń tẹ̀síwájú ẹ máa bá wa kà lọ. ìṣẹ́yà ìṣẹ́yà. Kíńtà Ọlọ́kọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ Kampala ní ọdún gbọ́ngbọ́nrọ́gbọ́n lọ́hùn títí wá di àsìkò tó yẹ pé kò kúrò níbẹ̀ téèyàn bá débẹ̀ oríṣiríṣiríṣiríṣi lè máa ra àwọn aráàlú òyìnbó gan wá kó láti Ghana láti any Africa country náà ti máa wá kó Kampala ní ọjà ìtòkú market ibẹ̀ ní original tó ń pè ní Kampala wà yàtọ̀ sí àmúlùmálà àti mi tó kù. gẹ́gẹ́ bí a ṣe jẹ́ onílù gẹ́gẹ́ bí orí èmi náà onílù ni mí gẹ́gẹ́ bí a ṣe jẹ́ onílù a gbọ́dọ̀ bá wọn dá sí ètò tí wọ́n ṣe nítorí drum festival ni wọ́n pè tọ́mádẹ́ ń sọ̀rọ̀ nípa drum festival a sọ̀rọ̀ nípa jazz ìlú òyìnbó ni à ń sọ̀rọ̀ nípa ìlú ìbílẹ̀ ní the whole Africa country ìlú ìbílẹ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ wa òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ Africa Drum Festival two thousand and nineteen tá a bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ à ń sọ̀rọ̀ nípa onítíátà mọ́ à ń sọ̀rọ̀ nípa olórin oríṣiríṣi tí a máa ń lo sakara a máa ń lo eh, ìlú tọ́mtọ́m ń pè ní àpàlà a máa ń lò a máa ń lò àgídìgbò oríṣiríṣi nǹkan ìbílẹ̀ la máa ń lò nínú iṣẹ́ orin wa yẹn ló jẹ́ káwa náà wá síbí káwa wo àkànṣe tó ń pè ní ìlù ìbílẹ̀. nípa àdìrẹ kí ni pàtàkì gbígbé aṣọ yìí lárugẹ àti pé lọ́nà owó gan ló fi ń bùyè kún iṣẹ́ eléyìí tí ẹ̀yin gangan ń ṣe. kò tí ẹ ń ṣe iṣẹ́ nìkan ìyá kọ́kọ́ tún wo ọrọ̀ ajé tó wà nídìí ẹ̀ lórí nǹkan tẹnitẹni èkìsà tó bá ti lè gbé nǹkan tiẹ̀ síta gbangba fáwọn èèyàn láti rí wọ́n á rí wọ́n á rà wọ́n bá ti rà owó á wọlé gbogbo àwọn nǹkan tá a ní yìí ká má bò má bẹ aṣọ ká polongo ẹ̀ ká gbé fáyéré káyé rí wọ́n rà torí pé nǹkan tẹ́ pé ó jẹ́ nǹkan táwọn òyìnbó ń pè ní very colourful alárànbarà ló jẹ́ tó dẹ̀ máa ń múyàn láti ọ̀kan ó máa ń múyàn láti wọ̀ téèyàn bá wọ̀ kìí ṣe tó máa ń múyàn lóoru àwọn sábà bá wa ń wọ̀ ń gbà yẹn náà nìyẹn wọ́n mọ àsìkò ooru yàtọ̀ sásìkò òtútù wọ́n yàtọ̀ sátì gọ̀gẹ́ ní tẹ̀ wọ́n mọ tó yẹ kán wọ̀ hmm. táwọn náà bá bẹ̀rẹ̀ sí máa mọ̀ ọ̀gá pé àwọn aṣọ ló yẹ kí wọ́n máa wọ̀ jù pàápàá nígbà tí ooru bá dé torí kò ní jẹ́ kó ooru mú ẹ hmm. atẹ́gùn ara ìfẹ́ sí ẹ lára òye kò yẹ máa dìgbà káàdì kúkú bí àlùbọ́sà nínú ooru hmm. kó wọ kóòtù ìbò kó wọ ṣòkòtò kó dé táì kó wàá tó máa du bọ́ọ̀sì wọ̀ ilé tó kú múra ọbẹ̀ yẹn ṣe wẹ́ bóyá ẹ̀ṣin múra sí atẹ́gùn àfẹ́sẹ́ lára ẹ̀ bí bàbá ṣe múra sí ńlágùn bíi ńlágùn bíi. èèyàn ti rí lójú ẹ̀ bí àkùkọ tó fẹ́ pa fọ́dún kérésìmesì ni bó ṣe rí nìyẹn hmm. èmi inú mi dùn sínú kan báyìí tó yẹ kí wọ́n máa ṣe nìyẹn mo dẹ̀ gba aládùúrà pé ìjọba tuntun ń bọ̀ náà wọn ò ní sọ pé àwọn òṣèlú nǹkan báyìí mọ́ hmm. kán tún tẹ̀síwájú nídìí ẹ̀ ni lórí nǹkan tó dáa ni. aṣọ ilé wa ó ṣe nǹkan pàtàkì púpọ̀ púpọ̀ nínú wa náà la máa ń lọ sílùú òyìnbó là ń lọ là ń bọ̀ òyìnbó ò ní fi àṣà tiwọn sílẹ̀ bó tẹ̀ jẹ́ pé wọn ò fi taratara láṣà but àṣà Ọlọ́run gbé fún aláwọ̀ dúdú púpọ̀ àṣà ṣe kókó nínú àwọn àṣà ni aṣọ wíwọ̀ jẹ́ gbòógì irun ṣíṣe irun dídì àṣà ńlá gbáà ni wọ́n tún wá sọ wípé àdìrẹ àdìrẹ ò kì í ṣe aṣọ táwọn òyìnbó aṣọ tiwantiwa ni bẹ́ẹ̀ náà ni òfì aṣọ tiwantiwa ni so nípa bẹ́ẹ̀ àṣà ṣe kókó púpọ̀ láti gbé lárugẹ ẹni tí ò bá fi ti àṣà ṣe nílẹ̀ Yorùbá onítọ̀hún ò mọ tó ń ṣe nìyẹn ẹ̀dẹ̀rúrú èmi tó yẹ pé signboard wà ní ẹ̀kẹ́ mi lálẹ́ rí i àbóyàn mọ̀ pé Yorùbá lélẹ̀ kí n ṣe Yíbò sọ nípa bẹ́ẹ̀ àṣà ṣe kókó bí wọ́n dẹ̀ ṣe wá gbé àṣà àdìrẹ yìí kalẹ̀ ó jẹ́ nǹkan ìwúrí púpọ̀ fúnlẹ̀ Yorùbá sọ àdúpẹ́ fọlọ́run ọba aláàánú jùlọ ẹ ṣé púpọ̀.